بما علمتنا إنك العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما والسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الخامس والثمانين تحت عنوان الكلام عند قضاء الحاجة وعن جابر قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا تغوت الرجلان فليتوارى كل واحد منهما عن صاحبه ولا يتحدث فإن الله يمقت على ذلك رواه أحمد وصححه ابن السكن وابن القطان وهو معلول وفي الحديث السادس والثمانين وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يمسكن أحدكم ذكره بيمينه بيمينه وهو يبول ولا يتمسح من الخلاء بيمينه ولا يتنفس في الإناء متفق عليه واللفظ لمسلم إقباورو ẹlẹ́ẹ̀karùnléní ọgọ́rin wọ́n mú wa lábẹ́ àkọlé tí wọ́n pè ní alkalamu inda qada' ọ̀rọ̀ sísọ ní àkókò tí yẹn bá ń àbí ní àkókò tí yẹn bá ń tọ̀ ó wá láti ọ̀dọ̀ Jábìr radiyallahu anhu ikú ọlọ́run ọba ìkí àti ọlọ́run ọba kó máa bá sọ idha taghawwata ar-rajulan tí ẹni méjì bá ń yàgbẹ́ falyatawara kullu wahidin minhuma an sahibihi kí èkíní kejì wọn kó fara sínkó kó fara pamọ́ sẹ́nì kejì rẹ̀ kó fara pamọ́ sí ẹnì kejì rẹ̀ wala yatahaddatha wọn ò gbọ́dọ̀ sì máa sọ̀rọ̀ wọn kò gbọ́dọ̀ máa bára wọn sọ̀rọ̀ níbi tí wọn ti ń gbẹ̀sẹ̀ àbí ibi tí wọn ti ń tọ̀ tẹ inna Allaha yamkutu ala dhalik torí pé Ọlọ́run ọba ó kórìíra ṣíṣe bẹ́ẹ̀ ní ìkórìíra gidi. Ahmed ló gbé jáde Ibn Sakan àwọn ti sọ pé gúnrégé àti Ibn Qattan Ibn al-Qattan wọn ní àlébù ń bẹ nínú ọ̀nà tó gbà wá àlébù ń bẹ lára rẹ̀. akọ ni pé àwọn olùmọ̀sọ pé àdéhìí àdéhùn báyìí tẹ̀lẹ̀ káwọn kan náà olùmọ̀sọ pé sàhìn ni ṣùgbọ́n àdéhùn báyìí ọ̀lẹ̀ torí ẹ̀ àwọn kan tó tọ́ka sí lófin ara àwọn mi dáhùn náà tọ́ka sí torí délé ń tá a anabi sallallahu alaihi wasallam wọn ni wọn sọ wípé tí ẹni méjì bá ń yàgbẹ́ falyatawara kullu wahidin minhuma an sahibihi kékeré kejì wọn fara pamọ́ sẹ́ni kejì rẹ̀ bìmọ̀ọ́nà wọn ò gbọ́dọ̀ máa yàgbẹ́ níbi tí ti máa wò di ara wọn wọn ò gbọ́dọ̀ jọ máa tọ̀ níbi tí wọ́n ti máa wò di ara wọn nítorí pé òfin Islam ó sì fún yàn láti ó sì ṣe léèwọ̀ fún yàn láti máa wo ìhòhò oníhòhò àwọn kan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ yẹn ọ̀ràn yẹn ló jẹ́ lórí yẹn pé kéèyàn jìnnà sí i ẹ̀rí má sí ìhòhò rẹ fún ẹlòmíì ní ìgbà tí òun yàgbẹ́ àbí kó tiẹ̀ tó dípò òun yàgbẹ́ àbí kó tó dípò ń ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà wọ̀ọ̀rọ̀ níbi tí àwọn sàbẹ̀ ti ròyìn fún wa pé táwọn bá ń bẹ pẹ̀lú ànábi sallallahu alaihi wa sallam tánàbí fẹ́ tó àbọ̀ fẹ́ ṣègbọ̀nsẹ̀ ó máa ń rìn jìnnà níbi pé àwọn onífẹ́ rí mọ́ àwọn onírí ibi tó fara pamọ́ sí nítorí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí èèyàn pé kéèyàn gbé ìhòòhò yẹn pamọ́ kò sì tọ́ kéèyàn sí ìhòòhò yẹn sílẹ̀ lọ́nà tí ó fi jẹ́ tí àwọn èèyàn fi máa rí walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin ní ìgbà tí ọlọ́run ròyìn àwọn olùwàgbọ́ òdodo ó ní wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn tàbá àwọn ẹrúbìnrin tí wọ́n ní ìkápá lé lórí àìkò gbé ìhòòhò wọn pamọ́ sí ìyàwó àti àwọn ẹrúbìnrin yìí kò sọ́ràn dẹni àbùkù torí délé yìí táwọn á lọ sídìí torí pé a fẹ́ ṣègbọ̀nsẹ̀ àbí torí pé a fẹ́ tọ̀ níbi tí gbogbo èèyàn ti máa wò di wa. eléyìí yẹn kì í ṣe tí islam kọkọ kọ́ wa rárá rárá pọ̀tọ́kọ̀tọ̀nà kéèyàn máa ṣe gbọ̀nsẹ̀ níbi tí wọ́n ti máa wò di rẹ̀ pọ̀tọ́kọ̀tọ̀nà kéèyàn máa níbi tí ti máa wò di eléyìí ló fà ló fi jẹ́ pé ìṣesí ọ̀pọ̀lọpọ̀ èyí lọ sí gbọ̀nsẹ̀ ẹ̀ rí i pé gbogbo wọn jọ péjọ wọn tó ara wọn a'udhu billah kìí ṣe àṣà àwọn mùsùlùmí ìṣesí àwọn ẹni tí ò lẹ́sìn tí ò ní tìjú a sì ti mọ̀ pé wọ́n á nú àdéhìí wípé idha lam tastahi fasna' ma shi'ta tí o bá ti ní tìjú máa ṣe tó bá wọ̀ ìtìjú ní mú ní má ṣerú rẹ̀ nítorí pé ṣíṣerú rẹ̀ takò fún yàn ní ìmánì ṣíṣerú rẹ̀ takò fún yàn ní ìmánì. torí de eléyìí òbúrú jáì kéèyàn máa gbọ̀nsẹ̀ níbi tí wọn àtẹnìkan tó náà ń gbọ̀nsẹ̀ àbẹ́nìkan tó tiẹ̀ gbọ̀nsẹ̀ ó tún á máa wò di rẹ̀ eléyìí kọ̀ tọ́nà. a máa rí náà àwùjọ wa tó ṣe pé ńgbà tí kò ní farapamọ́ lọ sí ti kan ni kan yóò sọ̀rọ̀ lóṣù yóò máa yàgbẹ́ pẹ̀lú gbàgbọ́ yìí pé ńgbà tó kún kúnkún ẹnìkan kan ò ní wò di òun tó sì máa yí pé máṣíìnì lè máa bọ̀ mọ́tò lè máa bọ̀ tá a sì mọ̀ pé kíní kejì wọn ò lè kọjá láì jẹ́ pé wọ́n saná saná sí ń dì wọ́n máa rẹ̀ wọ́n máa kọ́mi èèyàn fúnra rẹ̀ lé ó fira rẹ̀ sáyé ọ̀wọ̀ nítorí pé ìtìjú ńkọ́ ń bẹ nínú al-iman wal-haya'u shu'batun min iman ìgbàgbọ́ ẹ̀ka kan ni nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo. torí di eléyìí báyìí ọ̀pọ̀lọpọ̀ náà ló wà tó sì fún wọn máa ń gbọ̀nsẹ̀ nílé wọn ilé ìgbọ̀nsẹ̀ wà ṣùgbọ́n lẹ̀kùn ilé ìgbọ̀nsẹ̀ yẹn páànù ni wọ́n fi ṣe ìtọ̀tí wa máa kàn sí tí máa ti mú kí si yẹn jẹrà sọlọ́dọ̀ tó ṣe pé èèyàn lè lóṣù kẹ́ni tí ń bọ̀ ọmọ màá rí ìdí wọn a'udhu billah sọ̀rọ̀ eléyìí náà ẹ̀kọ́ àdíjú kan tún lẹ̀kùn yẹn ni tó kù tí ó rí hòhò rẹ àbùrọ̀ máa gbé hòhò rẹ pamọ́ sí tíṣì di ilẹ̀ faraye wò di rẹ̀ nítorí pọ́fẹ́ yàgbẹ́ eléyìí ò sí nínú ọ̀nà èèyàn gbọ́dọ̀ pa ara rẹ̀ mọ́. wọlé ìtàhàdẹ́tà wọn sì jọ máa bára wọn sọ̀rọ̀ ìyẹn ní kásìkò téèyàn ń tọ̀ téèyàn ń yẹn èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan tó náà ti ń kódà ó ṣe kí wọ́n jọ ń gbọ̀nsẹ̀ lọ́nà tí èkíní kejì wọn ara wọn ṣùgbọ́n wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ti farapamọ́ náà ti farapamọ́ wọ́n á ní à kí lẹ gbọ́ ní kí ni o tọ lọ́nà wa gbà létẹ́sì ó ṣe wàrà lọ́wọ́ o ẹ máa bá aládùn á ní o níbi tí wọ́n ti ń yàgbẹ́ wọ́n ti ń gbọ́ latest kódà ó ti sìn kó jẹ́ pé eléyìí wà nù tọ́lẹ̀tì yìí eléyìí wà nù tọ́lẹ̀tì tó tẹ̀lé kó wọ́n máa sọ̀rọ̀ ọ̀tọ̀ rárá ọ̀tọ̀ kò sí nínú ìlànà tó bá ti pẹ́ni tí ń bọ́ sọ̀rọ̀ gan nítòsí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tá à ń fi ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ọba sọ̀rọ̀ nígbà tó ń wà nù ilé ìgbọ̀nsẹ̀ kódà nígbà tí wàá nulẹ̀ gbọ̀nsẹ̀ yẹn kọ́ pa ẹ̀rọ ọ̀bá ni sọ̀rọ̀ rẹ ni. torí kó tètè kótó kan ni tí ó pè ọ́ ó ń bẹ ẹnu ẹni tó ń ti wá kó pè ọ́ ti pẹ́ òní mọ̀gbà tó bẹ̀rẹ̀ sí dáhùn lórí ìgbẹ́. tọ́ba lọ ọlọ́run ló túmọ̀ ẹjọ́ tí ó tuntun pè ọ́ sá lọ́ba ni wàá aleikum salam ìgbẹ́lẹ̀ ń sìn yá yìí kéèyàn kúkú kó akoto lọ síbi tí ó ti gbàjẹ́ èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ torí de eléyìí àgbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tá à ń ti ń ṣègbọ̀nsẹ̀ ẹ̀rí wa fi léyìí nínú hadith ti abdullahi bin umar radiyallahu anhuma ọlá nàbẹ muhammad sallallahu alayhi wa sallam wọn tẹ lọ́jọ́ kẹlẹ nìkan sálámà sí wọn anabi sallallahu alayhi wa sallam ọ̀tàn títí tí wọn fi tọ̀tàn gbàtà anabi sallallahu alayhi wa sallam tọ̀tàn nínú riwaayà kan wọn lọ sí tẹyẹmù wọn á dá nínú riwaayà míì wọn sì àlùwàlá wọn tó dá wa riwayatul umm àwọn àfa òní kutubu sunan àti imaamu muslim wọ́n gbé jáde gbígbé wọn kí anabi sallallahu alayhi wa sallam wọn sálámù sí lásìkò tí ń tọ̀ lọ́kọ̀ dáhùn. sọ̀wọ́n àríwá ayé àtútù wa sọ́kó sí tẹ̀yẹ́mù àbí ètò sọ́kó sàlùwàlá ọ̀lẹ́ wà nù sunan abi dawud. sọ nínú riwaya kan anabi sallallahu alayhi wa sallam wọn sọ pé nǹkan kọ́kọ́ ló mú mi má dọ̀ lóhùn bí ìbá ṣe pé inni akrahu an adhkura allaha wa ana ala ghairi tahara mo kórìíra àti dárúkọ ọlọ́run ọba nígbà tí ń jẹni tọ́ mọ́ nígbà tí ń sùn lórí ìmara ìlọ́fà ló fi jẹ́ kwana bisalòlá àdìsílà ló sàlùwàlà kó tó di pé wọ́n á dá lò. eléyìí lọ́tọ́ kásíkà ni tí ń tọ̀ àbí tí ń yàgbẹ́ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lásìkò tí wọ́n ń tọ̀ lọ́wọ́ àti àsìkò tí wọ́n ń gbọ̀nsẹ̀ lọ́wọ́. ṣé wọn wá ní sọ̀rọ̀ orí wọn ò ní sọ̀rọ̀ àfi lẹ́yìn ìgbà tó máa sálù àlá lẹ́yìn ìtọ̀ rárá o wọ́n sọ̀rọ̀ lẹ́yìn tó máa tó máa tọ̀ tán tán tábà wọ́n sọ̀rọ̀ lẹ́yìn tó máa gbọ̀nsẹ̀ tán tán tábà. ṣùgbọ́n ìdánabi sallallahu alaihi wa alihi wa sallam ṣe yẹn oní fi'lul afdal ìtọ́lọ́lá jù li'annahu ar-rasul wa huwa la ìgbà tó ti pé ní tí wọ́n dojú rẹ̀ kọ anábì sallallahu alaihi wasallam tí ọba dáhùn yín bùkátà káàtì ìrántí ọlọ iná ló fi àdéhùn yẹn an adhkura Allaha wa ana ala ghairi tahara èmi ń kórìíra àti dárúkọ Ọlọ́run nígbà tí ń sí lórí pé kí ti sè mara sòṣùgbọ́n èèyàn kan bọ́ sọ̀rọ̀ ó sì gbọ̀nsẹ̀ tán ó sì tábà ó ní èmi ni mò ń gbọ̀nsẹ̀ lẹ́ẹ̀kan ni subhanallah kò sí nínú ọ̀nà pé ńgbà tí torí pé subhanallahi aydan kalam ọrọ ni ó sì gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tó ń gbọ̀nsẹ̀ walakin ìyàtọ̀ ń bẹ láàrin mọ̀ ń gbọ̀nsẹ̀ mọ̀ ń tọ̀ o ẹni tí ń wẹ̀ lópin ìgbà tí èsì pé ń tọ̀ ẹni tí ń wẹ̀ lópin ìgbà tí bẹ kò ní adam torí àsìkò tó ń wẹ̀ lọ́tọ̀ wà á wò wọn á bọ sọ̀rọ̀ wọn náà ẹ kọ́dà lánàá àná rẹ gan ni o àbí òye wa tó ńgbà tó bá fẹ́ sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé túláàsì ó mọ sọ̀rọ̀ kó sì kó kó ọ̀rọ̀ tó ń sọ yẹn. àmọ́ ike tí yẹn bá sin ìzà àtọ̀sà ìzà àtọ̀sà ahadukum falyahmadillah sẹ́nìkan nínú yín bá sín kó fi ẹ̀yìn fọlọ́n alhamdulillah wa hadha mutlaq ọ̀kárí èèyàn ń gbẹ̀sẹ̀ àbí ń tọ̀ àbí kò sì tọ̀pọ̀ yàgbẹ́ èèyàn sín nígbà tí ń yàgbẹ́ èèyàn sín nígbà tí ń tọ̀ wọ́n sì ní tí ẹnìkan nínú yín bá sín kó ṣe kí ni kó dúpẹ́ fọlọ́n. ṣé níbi tá a ti ń yàgbẹ́ tá a ti ń tọ̀ náà tá a bá sí tún dúpẹ́ fọlọ́ àyẹ̀ dúpẹ́ fún a sì mọ̀ pé wọ́n là gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tí à ń yàgbẹ́ àbí gbà tá tọ̀ lọ ìyapa ẹnu láàrin àwọn olùkọ́ apá kan nínú wọn wọn sọ pé àní dúpẹ́ fọlọ́ níbẹ̀ yẹn ó tá a bá tọ̀ ó ń bẹ sọ pé a dúpẹ́ wa nítorí pé ìdúpẹ́ sọ́kàn lẹ́yìn kẹlẹ́mẹ̀ níjọ́ sì fi pa wá láti ńkọ́ kàlámù torí délé káda dúró dìgbàtà bá yàgbẹ́ tán káda dúró dìgbàtà bá tọ̀ tán kátó ṣe kínní alihamudulilayi ẹnìkan wá sí ọwọ́ àtúnṣe bí tó wà òun sọ pé alihamudulilayi ǹjọ́ tọ́ka sọ fún pé yarhamukallah nígbà táwọn ayé àgbẹ̀ wa ń tọ̀ lọ́wọ́ ọ̀tọ̀ rárá o ọ̀tọ̀ rárá gbèsè rẹ̀ ọmọ bẹ lórí wa dìgbà bá ṣe kínní tá a ẹni tó ṣe alihamudulilayi yẹn à pé yóò ti lọ kótó di pa àyàgbé àtọ̀tàn bó láti ṣe tába lè lé mú lẹ́yìn ìgbà tó ti sọ pé yarhamukallah so ṣùgbọ́n kò rọrùn fún wa á sọ inṣàlá yarhamukallah sẹ́wọ̀n pé kò ní jẹ́ yarhamukallah mọ́ yóò ti di kí ni yarhamukallah allahumma arham dèrè tó bá wọn adúrà ní yarhamukallah ó ti lọ yarhamukallah wọn á ní sani hu yẹn ó sọ pé kí ni alaaqis ẹni tó sìn tọ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ lásìkò tá à ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ àbá ń tọ̀ lọ́wọ́ fa inna Allaha yamkutu ala dhalik fa inna Allaha yamkutu ala dhalik àwọn olùmọ́ni fa inna Allaha yamkutu ala dhalik ọ̀n tọ́ka sí wípé ṣíṣe tí ó síwájú tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ká tó dórí eléyìí wípé kabiratun minal kaba'ir nìsẹ́yìn gbogbo tó bá ṣe pé yal'anu Allahu fa'ilahu aw yaghdabu ala fa'ilihi aw yamqutu fa'ilahu aw yamqutu ala fi'lihi aw tawa'ada fa'ilahu bidukhuli an-nar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyẹn àmì pé iṣẹ́ yìí ń kọ́ kabiratun minal kaba'ir nítorí wọn sọ pé ẹni bínú sí i àbẹ́ni tó bá ṣe òun rẹ̀ àbẹ́ni tó bá ṣe òun gégùn fún un abẹ́tí wá ṣe iná ní ọwọ́ gbogbo eléyìí túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti ìtọ́ka fún yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni ọ̀rọ̀ tó ń sọ nígbà tó ń yà pé ẹ̀ṣẹ̀ ńlá gidi ni ẹ̀ṣẹ̀ ńlá gidigidi ni ọ̀rọ̀ tó ń sọ nígbà tó ń tọ̀ yẹn ẹ̀ṣẹ̀ ńlá gidigidi ni ó ń bẹ nínú àwọn èèyàn tó sọ pé tó bá débi tí ti yàgbé ìgbà náà ni ó máa kọrin tí ó máa sun rárá tí ó máa kéwì a'udhu billah ó sì bẹ́ẹ̀ nu ẹni tó ṣé ìfẹ́ sọ̀rọ̀ ni àbí sọ̀rọ̀ sísúfè sọ̀rọ̀ ni àbí ọ̀rọ̀ ni nítorí pé kíni nítorí pé bí ara gbogbo tó bá ti bí alifábẹ́ẹ̀ kíni wọ́n ń pè ọ̀rọ̀ torí ẹ̀ tó débi tó ti yàgbẹ́ tí gbogbo mọ̀ súfè ó ń súfè níbi ti fẹ́ yàgbẹ́ kí ló ń ṣe yẹn ó ń sọ̀rọ̀ ọ̀daràn kò sì yẹ ká sọ̀rọ̀ níbi tá a máa ti ń ṣègbọ̀n ìjà bá máa ti ń tọ̀. àkàràmọ́kùn wà á báwọn alẹ́ ní tó ṣe pé gbogbo àtúwá ti fẹ́ lọ yàgbẹ́ tó bá ti débi tí ó ti yàgbẹ́ yóò ké kaná sí ń ta wí. pákó àṣetán lọ́kànnà tí wọ́n máa ṣe fi kúlà abẹ́yẹ̀ òrírun wọn. kí ló dé wọ́n ní torí pé wọ́n mú bàmọ́ gbóòórùn ẹ̀rí gàmẹ̀ wọ́n fi òórùn wọ́n fi ń dí òórùn èwo nu méjèèjì wá ní sórùn a'udhu billah tòun náà ṣe tó dá ló ṣe èéfín nǹkan fúnra ara rẹ̀ ká máa fà á haram nínú òfin ẹ̀sìn Islam nítorí pé ó ń kó bá àlàáfíà ara ọlọ́run bó ti gbà igi ká máa fọwọ́ ara wa ká fi máa wá parun fúnra wa wala tulqu bi aydikum ila tahluka bákan náà èéfín yẹn tẹ̀rí yẹn min al ìbẹ nínú dọ̀tí ànábì sallallahu alaihi tó máa ń ṣèrántí wa lana at wa yuharrimu alayna al-khaba'ith gbogbo ń dùn ànábì ṣe fún wa ó sì ń ṣe gbogbo ń tó ní kíni léèwọ̀ fún wa wala shak sìgá mímu nínú tó korò ní ọ̀dọ̀ tí wallahi yàtọ̀ sílẹ̀ jíjówó jíjówó ẹni jẹ́bi ń pa tí jẹun sínú yóò sì máa sówó ẹsì ti mọ̀ yìí pé ọlọ́run bá kọ̀ fún wa láti jó ní ìnákúnà torí innal mubadhirina kanu ikhwana shayatin wa kana shaytanu li rabbihi kafura àwọn ọmọ Yésù nìyẹn Èṣù sì ti jẹ́ni tó ṣe kíni tó sá ìgbàgbọ́ sóluwa ẹlẹ́dàá rẹ̀ tó àdìsí yìí báyìí àìfẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ kò túmọ̀ sí pé àwọn òfin tó mú wa ń kọ́ kò sí nítorí pé àti ráwọn ẹ̀rí mi tó tọ́ka sí i torí di eléyìí báyìí ká sọ̀rọ̀ fún máa gbọ̀nsẹ̀ níbi tẹ́lómi ò ti máa rí wa lásìkò tá a bá ń gbọ̀nsẹ̀ nítorí ẹ má ti torí pé wọn nìkan ló wà nínú ilé wa àtìyàwó rẹ kó wá wọnú tọ́lẹ̀tì kò sí ilẹ̀kùn tọ́lẹ̀tì sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò burú kórìdì rẹ̀ ṣùgbọ́n sọ wá da kórìdì rẹ̀ ńgbà tí gbẹ̀ ń jábọ́ torí pé ilé yẹn yóò sọ dẹni àbùkù pátápátá gbáà lójú ìyàwó bẹ́ẹ̀ náà ni wọn ìyàwó náà aláìlérò tí ń yàgbẹ́ tó sídi rẹ̀ sílẹ̀ tó wá sílẹ̀kùn tọ́ílẹ̀tì sílẹ̀ pé kọ́kùn wọn mọ wo gbígbẹ́ ṣe ń jábọ́ wọn á tún fíìmù ẹ̀ la la ó tún wà lọ gbé sínú Facebook a'udhu billahi minash shaitan ẹ̀kọ́ gbogbo àwọn ọ̀daràn ló kúnnú Facebook ń gbà mí gbogbo àwọn nǹkan fún ayé yìí ni wọ́n máa gbé sínú Facebook wọn ọ̀pọ̀lọpọ̀ páyọ̀ ọlọ́run ọ̀rẹ́ ti pa àdùn wájú ọlọ́run ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim gẹ́bí ètò gbé ọmọ obìnrin tó gbé sínú Facebook rẹ̀ wá dì í mú báyìí sẹ́mi pé lẹ́yìn kò rántí ipe ọjọ́ kan ń bọ̀ tọ́lọ̀ wọn bó gbé òun dìde ọjọ́ gbẹ̀ndà òkè àmọ́ lágbára jẹ̀mọ́ ayé jẹ kí ẹ̀sán jẹ́lé ayé yóò mú wa gbogbo tẹ̀yìnrìnyìnrìn ayé yìí yóò padà di òtúbà ń kan kéèyàn kéèyàn rántí tí yóò dùn wájú wàláhì gbogbo nǹkan tí ń jẹ wá lójú yẹn tí ń tàn wá jẹ yẹn tí tí òjì ká sin lọ́n bó ti ṣe tọ́ tí òjì ká páyà rẹ gbogbo ẹjọ́ kan èèyàn fẹ́ fọwọ́ bá kò lè ṣe mọ́ ọ lọ mọ́. torí délé ẹja páyà ọlọ́run gbogbo tí ọ̀dà ọ̀dà Islam kọ́ wa ní yàní al-adab raqi ẹ̀kọ́ tó ga ẹ̀kọ́ tó ga àwọn mùsùlùmí ní gbogbo ibi kíbi tẹ́ bá ti rí wọn láyé fẹ́ẹ́sì róòdì wọn náà nínú wọn rí níjẹ́ ni tí ó máa ti ṣe fún ọ̀pá ọlọ́run lójú ayé tí ó di kọ́kọ́ tí ó máa dára ṣùgbọ́n àwọn kan wà tó ṣe pé lásìkò kan nù gbèsè ayé wọn wọn mọ fáyọ lọ àsìkò kan wọn di ọ̀daràn ìgbà mi àwọn ọmọ skul ẹnìkan lómi láàrin yín ní sin báyìí bóyá nítorí pé masha allah hm? wọn wò pé ó ti lọ lè kí ó kàn rí wọn wò pé tọrọ bá ti fẹ́ dàrú òun náà ni máa bá wọn ṣàtúnṣe wọn wò pé masha allah tòyọ́ máa ti fẹ́ ẹni ọlọ́run tó bá ti fi sùkúlẹ̀ tó jáde ni wọ́n bá máa gbúrò rẹ̀ gbọ́dọ̀ dára tó sì dá ẹmọ kọ́ lọ́wọ́ bá ti ń bẹ̀rù láàrin tẹ́ fi kàfẹ́ ni dáadáa wọ́n yẹ kó ọmọ bẹ̀rù rẹ̀ náà bá lọ síbòmí ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ́kọ̀dù wọn wà á bàjẹ́ débi pé wọ́n fi máa sọ pé Islam nu kámpọ́ọ̀sì yàtọ̀ ti jáde kó nu kámpọ́ọ̀sì wọ́n dọ̀ ti ti o torí pé àwọn ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ rántí ipa kan rántí ipe ọlọ́run ọba ló tó sìn gbọ́dọ̀ máa ṣẹ̀sìn torí ẹ̀ ṣe àwọn èèyàn ẹni tó bá ẹni tí wọ́n ń sẹ̀sìn nítorí àwọn èèyàn okú òfò torí de eléyìí bá ìjà payọ̀ lọ nítorí ọba da ìjà dínà sí i. ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tuntun tẹ̀lé wọn wá láti ọ̀dọ̀ Abu Qatada radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam la yumsikanna ahadukum dhakarahu biyaminihi wa huwa yabul ولا يمسح من الخلاء بيمينه ولا يتنفس في الإناء متفق عليه واللفظ لمسلم rahimallahu alḥafiḍa ibn hajar rahimahullahu ta'ala lẹ́sẹ̀k àwọn olùmọ̀wá wọn ni atiqa almutanahiya fi naql wal ada fi lḥifdi wal ada àwọn olùmọ̀wá wọn jẹ́ ni tó ṣe é pé wọ́n wẹ́ nípa bí wọ́n ṣe máa hàn tí wọ́n bá gbọ́ ìgbà tí wọ́n bá tún jíṣẹ́ rẹ̀ wọ́n tún wẹ́ wọ́n yẹn sábòsí wọ́n yẹn ṣèjàmbá yàtọ̀ sáwà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ nu àríṣọ kàfẹ́ kọ àdéhìí yìí báyìí orúkọ àánú Bukhari orúkọ àánú Muslim àwọn kọ̀ọ̀kan kan ní pé muttafaqun alayh ṣùṣùgbọ́n àwọn sọ pé muttafaqun alayh rawahu Bukhari wa Muslim látọ̀dọ̀ Abu Qatada ṣùgbọ́n èyí táwa kọ́lẹ̀ fún ọ yín bolo ti rí bẹ́ẹ̀ nínú Muslim subhanallah ẹni pé tó bá bẹ̀rẹ̀ sí ní wà bóyá harafi kan ló lékún nínú ti Bukhari bóyá kan ló dínkù ìgbà tí èdè ṣe tiẹ̀ lákọ yìí ti Muslim lákọ. sọ eléyà túmọ̀ sí al-amanatu fi ada'il ilmi ìjẹ́ni tó ṣe fọkàtà nígbà tí èèyàn máa ń jíṣẹ́ mọ̀ bó ṣe gbọ́ má ṣe kọ́lẹ̀ ní kò jíṣẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ fi kún ọ̀gbọ́dọ̀ dínkù bẹ́ẹ̀. Ànábì wa sallallahu alayhi wa sallam olùkọ́ olùfin tọ́tọ̀ hàn ní yàtọ̀ sí ètí ọ̀tọ̀ ó ní la yumsikanna ahadukum dhakarahu biyaminihi ẹnìkan nu yín ọ̀gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún di abẹ́ rẹ̀ lọ́kùnrin mú abẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ fọwọ́ ọ̀tún gbá mú jumlatun haliyah ní ìgbà tí ìwọ jẹ́ni ti ń tọ̀ lọ́wọ́ ay halata kawnika tabul ìgbà tí wọ́n bá jẹ́ ẹni tí ń tọ̀ lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ fọwọ́ gbá abẹ́ rẹ̀ mú ọkùnrin. wala yatamassahu min al-khala'i bi kò sì gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún kó fi nu ìgbẹ́ ìdí rẹ̀ subhanallah kò gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún kí ẹ ti pé ọwọ́ kankan bá ohun tí ó fi nu ìgbẹ́ òun ó ti wà lọ́wọ́ rẹ̀ bí òkúta bí pépà bí anything kò gbọdọ̀ tó pọ̀ ọ̀tún ló fi mú lọ di rẹ̀. wala yatanaffasu fil ina wala yatanaffas fil ina kò sì gbọdọ̀ mí sínú abọ́ omi tí mu. ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o sunna anabinu sallallahu alaihi wa sallam. alákọ̀ọ́kọ́ wọ́n ní ọ gbọdọ̀ fi ọwọ́ ọ̀tún gbá abẹ́ rẹ̀ mu. wọ́n dárúkọ abẹ́ ọkùnrin ọ̀rọ̀ yìí bá obìnrin náà wì ṣùgbọ́n wọ́n dárúkọ ọkùnrin nítorí pé abẹ́ ọkùnrin òun ló wà lórí bó ti ṣe ṣe fọwọ́ gbámú bó ti ṣe ṣe fọwọ́ mú eléyìí náà tún túmọ̀ sí pé kharaja makharaja al-ghalib pé láàrin abẹ́ ọkùnrin àtàbí obìnrin èwo ló ṣe fọwọ́ gbámú èyí tó ṣe fọwọ́ gbámú ni títa ni tọkùnrin òfin ṣẹlẹ̀ àti sọ pé tí òfin kan bá jáde níjáde pé èyí tó jẹnẹra jù tí nǹkan tá à ń wí yìí wà applicable lórí rẹ̀ kò túmọ̀ sí pé èyí tí ọ̀pọ̀ tó náà òfin ọ̀bá wí o ètò túmọ̀ sí pé obìnrin ìwọ náà gbọ́dọ̀ tọ̀ kó wá fi ọwọ́ fi kó abẹ́ rẹ títọ́ ọmọ kan sí i kò bá jẹ́ ọwọ́ ọ̀tún kò bá jẹ́ ọwọ́ òsì ṣùgbọ́n tọkùnrin tí wọ́n ní kò gbọ́dọ̀ fọwọ́ ọ̀tún gbá abẹ́ rẹ̀ múgbà tí ń tọ̀ kò túmọ̀ sí pé kítọ̀ ọmọ bàá kan sí. ìdí inú tó fi jẹ́ pé ọkùnrin nìkan lọ̀rọ̀ yìí bá wí ń bì. nítorí pé tó bá fọwọ́ sí náà ló fi gbá mu tí ń tọ̀ sí sọ́dà pé torí fọwọ́ sí lòun àbùkù lòun wà fún. rárá o Islam ò bẹ́ẹ̀. tó eléyìí ní í ṣe pẹ̀lú yí àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fọ́wọ́ ọ̀tún kọ̀tọ́ káfíńtì ọ̀tọ́ tàbí lọ. pé ìgbà wo ló pẹ́bẹ̀ rẹ múná rí pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ ìgbà tí mò ń tọ̀ ni wọn á pé bá mú búrẹ́dì ọwọ́ ọ̀tún náà ló ti fi fún wọn tí wọ́n jẹ mọ́ wọn ní fẹ́ jẹ ọwọ́ tó fi gbábẹ́ mú gbà tọ̀ntọ̀ tòyẹn ni pé ntọ́lọ̀ nkpọ́nlé ìní ọwọ́ wò ọwọ́ ọ̀tún wa rabbuna alladhi khalaqa al-yamina wa ash-shimala ọlọ́run bá wa náà lọ́dọ́tọ́ àti òsì walakinahu faddala al-yamina ala ash-shimala ó fún ọ̀tún lọ́lá lórí òsì ntọ́lọ̀ wọn fún lọ́lá tí wọ́n bá lọ́kàn lábùkù àbùkù ọkàn àbí òní kan lọ́kàn wallahi bí kò ọmọ fọwọ́ ọ̀tún fọkùn kọ́ wa ní sàlámù alẹ́kùn kọ́ gbọ́ wa sẹ́nu kọ́ ọ̀kan wọn wù ọ̀ràn ní pé ńgbà tọ́wọ́ bá ru ọ́ńkọ́ fà ìyẹn kan fọwọ́ ọ̀tún fi kó kun ó sì kó sáàrin ọwọ́ máa ń dà á lè báyìí wọ́n á ní sàlámà àlékún àlékún sàlá àlékún sàlá ẹ̀ bá wọ́n ní àlékún sàlá. so bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ń tọ̀ ó wá fi ọwọ́ ọ̀tún fi gbá abẹ́ rẹ̀ mú wọ́n fi ń control direction ibi títọ̀ ọ lọ kí lọ́wọ́ sì rẹ̀ ń ṣe owó sì ló lé léyìn kí sọwọ́ ọ̀tún torí de lọ́ọ̀ gbọ́dọ̀ fọwọ́ ọ̀tún gbá abẹ́ rẹ̀ mú nígbà tó ń tọ̀ eléyìí ń bẹ́ẹ̀ náà àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fún ọwọ́ ọ̀tún. wa huwa yaqul yẹn jumlatun haliyya ó ní ìtumọ̀ tó pọ̀ wa huwa yaqul nígbà tí ń tọ̀ ó túmọ̀ sí pé má fọwọ́ ọ̀tún di abẹ́ mú ọmọ lórí ìgbà tó ń bá ń tọ̀ yàtọ̀ sí tọ́ǹbà ń bùkátà láti fọwọ́ ọ̀tún fi mú abẹ́ rẹ nígbà tí èsì ọ̀fẹ́ fi wa. tòkè sí pé gbogbo ìgbà lọ́wọ́ ọ̀tún rẹ̀ gbọ́dọ̀ igba abẹ́ rẹ̀ ìgbà wọn náà gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ó sì fọwọ́ ọ̀tún kó nígbà tó ń lóòótọ́ kìí sì ṣe pọ́ńtọ̀ kò burú náà because àdìsí yóò sọ yìí pé kọ́ ọ má ṣe bẹ́ẹ̀ gbà yẹn nítorí tó ka sí mi nígbà tó máa ṣe kiri tó máa tọ̀. so àti nǹkan míì náà lópin ìgbà tí o bá ti jẹ́ pé tọ̀ lọ́ba fẹ́ lọ́ba ń tọ̀ lọ́wọ́ tó fi fọwọ́ ọ̀tún fi kó abẹ́ rẹ̀. kí ló fà á tí wọ́n fi ṣòfin yín nítorí àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fún ọwọ́ ọ̀tún ọwọ́ tó bá tọ́ sí mú làá fi rí mu nígbà tí o bá fi ọwọ́ ọ̀tún tó fi di abẹ́ rẹ mú nígbà tó ń tọ̀ kí á lọ fọwọ́ òsì ṣe náà rí táwọn kéru wọn ní fọwọ́ òsì fi kó búrẹ́dì ẹnu àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tó bá ti ṣéǹjì ẹ̀ orí ọpọlọ dorí kodò nu ọlọ́mọdé ọpọlọ tí wọ́n dorí kodò wọ́n fi ọwọ́ ọ̀tún wọ́n fi kó abẹ́ lọ́wọ́ lásìkò tó máa ń tọ̀ tọ́wọ́ tọ́ ike òkèké sọwọ́ ọ̀tún ni mo fi mú àmọ́ ńgbà tí mo fẹ́ tábà mo fọwọ́ ọ̀tún tábà mo fọwọ́ ọ̀tún fọ́tọ̀ sọ́dà òun gan ni àkọ́báhù olóburú jù wọ́n lọ gbọ́dọ̀ dìímú nígbà tó ń tọ̀ kódà kó ti pé tò ní kan sí ọ lọ́wọ́ sọ́wọ́ ayé kó ọmọ fi fọ abẹ́rẹ́ nígbà tó bá tọ̀ tán tọ́tọ́ ọ̀dà kìí sàbẹ̀rẹ̀ abẹ́ ọmọ tọ́tọ̀ lọ́wọ́ àfọwọ́ ọ̀tún tábà fún ọ̀nfọwọ́sì ìdàmítọ́wọ̀ sàn wọ́n á fi torí kìíní àpọ̀ ah, fẹ́ràn ọmọ ńpọ̀ ni fẹ́ràn pọ̀ bá wù ọwọ́ ọ̀tún wọn èfi ṣe kíni wọn èfi tábà ọ̀gbọ́dọ̀ fi gbá bẹ̀rẹ̀ mú ámbọ̀sibọ́sì kó fi tábà wala yatamassahu min al-khala'i bi yaminihi èèyàn gbọ́dọ̀ sí nú ìgbẹ́ tó yà pẹ̀lú tí ó fi nù pẹ̀lú ọwọ́ tún rẹ̀ èsì kọ́wọ́ gangan ló fi rẹ́gbẹ̀ẹ́ o kó ti ní tó fẹ́ fi yà tó fẹ́ fi nù dí bẹ́ẹ̀ pépà bẹ́ẹ̀ òkúta bẹ́ẹ̀ nǹkan mi tó fara jọ kò gbọ́dọ̀ jẹ́ kówó ọ̀tún rẹ ló fi mú lọ sí agbọn ibi tí gbẹ̀ ń wà àwùjọ bìlà. àkàrà fún wa ẹ wọ́n wọ́n sì ti ṣe jẹ́ pé náà ni òfin ní ká máa lò ó fún un. ẹ gbé ní ìbá ti ti sábà nínú tí súnmọ́ tó fi kọ́ wa tó bá ti nu ìgbẹ́ àkọ́dà ah, tó bá kó ń tábà ni ọ̀dà mi sọ́wọ́ màtó dá mi sọ́wọ́ nítorí kígbe ọmọ bá jẹ́ pé yóò yí ọ lọ́wọ́ kò ní fẹ́ kú òmò àmọ́ tó bá ti fomi sọ́wọ́ ó rí kọ́wọ́ ọmọ yọ ọwọ́ amọ́ lọ síbi tígbẹ́ wà ọwọ́ àǹfọ̀ ó tún máa dá mi sí ó tún máa dá mi sí ó tún máa dá mi sí ẹ̀ríkẹ́ tó bá ti ṣe bá ṣe súná torí kọ́ fọwọ́ bolẹ̀ kọ́ fọwọ́ bolẹ̀ sódà tìgbẹ́yìn ó fi pòórá àkàrà ń máa. ṣé ẹ̀yin bẹ́nu ẹni tó ṣe kí tó bá tábà tán máa ń tọ́ fọwọ́ gbogbo ẹ̀ tán sòtú bá jókòó tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yóò mọ̀ gbóòórùn ọmọ ká rẹ̀ lẹ́nu wá kí yẹ bọ́ǹbìtà kí ni bọ́ǹbìtà tẹmọkọ mi àwọn òbí láì fọwọ́ yìí dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ni ó tún sáré lọ ó tún fọ́ ó tún àwọn anítorí pé ara wa nìgbẹ́ ti jáde ká máa fi gbẹ́ ti ká máa fi se pánkèkì ká máa fi sàtíkè àbí òye wa èèyàn ní torí pé àrùn nìgbẹ́ ti jáde kó fi lọ kó fi lọ létí ró so èèyàn fọwọ́ rẹ̀ yọ máa bígbà tí èsì ẹ̀ yàgbẹ́ àbí òye wa bígbà tí lè yàgbẹ́ ẹnìkan wá gbé kaná sórí tébù ó wá jẹ́ pé gbogbo ìkànnà fúnfún fúnfún yẹn àkàrà wọn fún un lọ́wọ́ gbogbo tí ọ̀dà lárí nù ẹ̀ ọ́n á ní ta ni èyí àgbẹ̀ ah, gbogbo àlámọ́ èyí àgbẹ̀ bọ̀ àyè sọ́ọ̀bù bíi tiẹ̀ náà ni. tẹ̀lé yẹn ó ń bùkátà pé ká nífura. èyí fọwọ́ ọ̀tún fi mú tí ó fi nù dí kó fi wá máa fi nù dí. torí kí ni ẹ̀rí pé tala kọ̀kọ́ ìlẹ́tuhu àti tẹ̀lé kejì ìlẹ́tuhùmá wàhídà ìlẹ́tuhùmá wàhídà. ala wa hiya tashrifu al-yadil yumna tashrifu sábàbí méjèèjì ọ̀kan náà ni ipò náà ń sàpọ́nlé kínni ó sì àpọ́nlé ọwọ́ ọ̀tún. wala yatanaffasu fil ina ìyẹn ò sì jẹ́ ẹni tí ó máa mí sínú abọ́ abọ́ wò lèèyàn máa mí sínú ẹ̀ ṣé fi ń jẹun ni àbí èsèèyàn mú ń tọ́ wà nù ẹ̀ lópin ìgbà tí ìbá ti ṣe kébi pààyàn débi pé èèyàn ń gbọ́ kàmì èèyàn ń gbé imú. sòṣùgbọ́n tó máa ń sọ pé wọ́n láti lọ́fẹ̀ẹ́sẹ̀ lè na ọ́n tọ́ka sí pé tó wà nínú abọ́yùn ọjẹ́ sáìl ọjẹ́ nǹkan olómi kò bá jómi kò bá jẹ́ kọ kò bá jẹ́ tíì kò bá jẹ́ nǹkan mi tó farajọ́ bíi gàrí àbí coca-cola lọ rọ́dà sínú abọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lọ gbọ́dọ̀ mí sínú ẹ̀ o ètò túmọ̀ sí pé téèyàn bá mu nǹkan lómi èèyàn máa mú lọ́nà tí èèyàn ò fi ní mí sínú ẹ̀ yẹn kí tó bá ti mu gẹ́ẹ̀kan wàá tún gbé wàá gbé e lẹ̀ tó bá tún mu gẹ́ẹ̀kan wàá tún gbé e lẹ̀ tó bá tún mu gẹ́ẹ̀kan wàá tún gbọ́wọ́ lọ lẹ̀ torí tó o bá ní wàá mu gẹ́ẹ́ méjì mẹ́ta àti táì kò sí tàbí ṣùgbọ́n wàá mí náà ni sẹ́mi kó níye ìgbà tí èèyàn ń mí láàrin ìṣẹ́jú kan ìgbà tó bá sì gbé abọ́ sẹ́nu tó bẹ̀rẹ̀ sí ní fà tó bẹ̀rẹ̀ sí ní fà tó bẹ̀rẹ̀ sí ní fà inú kó pé èmi ò ní mí sínú ẹ̀ nítorí kí n lè bá àti dídí pẹ̀lú ti súnà wí èyí sì ní gbá bọ́ọ̀lẹ̀ tí èèyàn bá ní ìní mí sínú ẹ̀ sì ní gbá bọ́ sílẹ̀ kò sí dàbí ṣùgbọ́n ike mímí ó tu láti ara rẹ̀ jáde lókun ìgbà tó lọ́wọ́ bá ti ṣiṣẹ́ láti gbẹ̀mí rẹ̀ ìgbà tí mímí bá sì tú láti ara rẹ̀ jáde yóò jáde tó ń ti kún nítorí pé tí mímí ọ̀bá ráyè jáde lẹ́rọ̀ ìfọ́sì nǹkan mí jáde nígbà tí kún bá wá tú jáde sínú tó ń mu ó di nǹkan mí àbí ó di nǹkan mí tí wọ́n bá pọ̀ láti mú ikùn rẹ mẹ́kọ̀ọ́ tó mu ọkọ̀ láti mú mọ́tì tó mu ẹ̀dàkùn ẹlòmíì tó nà fẹ́ mu tó ní mú kọ́ gbé fún mi ṣé tó ń bá rí ikùn rẹ̀ nù rẹ̀ ṣé yóò mu kò ní mú ọkọ̀ ajẹ́nu ẹ̀dàkùn sáà lórí tiẹ̀ náà pé tí ọmọ mú kọ́ lọ tí ó sì fọ ara rẹ̀ já kún bẹ̀ tí ó tún gbé nu kò dájú ẹni tí ó bá gbádùn lè ṣe wẹlé tàbí bàkáàdù. ìfúnlọ́ràn sòtú ìpè gbogbo ìlú wọn sá gbogbo wọn ò ó túmọ̀ sí wípé nínú àwọn sábàbí tó mú kófin yọ wà èyí tó ṣe ti kọ́ hàn sọ́mi èèyàn ó ní wípé ṣíṣe bẹ́ẹ̀ yóò mú kẹ́ni tí ń bá mí sínú omi yun kó mí tí ọ̀dà sómi bíi kùn torí tó o bá ti mí sínú mi tó o bá gbé abọ́ yẹn kúrò lẹ́nu rẹ tó o ṣe ń dà tó ń dà tó ń dà ọ̀fẹ́ mi mímì rẹ ọ̀ àmọ́ jáde tagbára tagbára ìgbà tí mímí bá ti ń jáde tagbára tagbára kò sí tàbí ṣùgbọ́n pé yóò mú kun jáde náà ibi tó o máa ti ṣe mú tó o bá dẹnu dúró ìtọ́ ẹnu rẹ yóò di pé mix papọ̀ mọ́ tó mú torí tó máa wá tí nǹkan bá dùn ẹ̀rí pé tó máa dà tó máa wá púpọ̀ sẹ́nu kó tó di pé wọ́n fún ọ ní súyà jẹ ẹ̀rí pẹ́ẹ́nu lè gbẹ tó bá ti lè sọ ẹran àtàtẹ́nu báyìí ó ní mọ ibi tí gbogbo àwọn tọ́ǹ ti ń wá tí gbogbo ẹnu bẹ̀rẹ̀ sí ní yọ ẹmú mi sí <laughs> bẹ́ẹ̀ lọ́mọ èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́ọ̀dọ́mọ èèyàn tó ìgbà tó mú mi yẹ bóyá mílìkì ni wọ́n fi pa lórí ẹ bóyá ṣúgà ló pa lórí tó mú tó sá pẹ́tẹ́ la lórí pé àwọn tó kàn mọ́ jáde ṣíṣe ń jáde yẹn tó ọba fi lè fi bírèkì sí yóò máa ló pọ̀ máa tó mú ikú ọmọ jáde ìtọ́ ọmọ kún ikú ọmọ jáde ìtọ́ ẹ dákun ta ni ó tún fẹ́ mú mọ́ akẹ́wọ̀n fún un la kápẹ́kùn ọ̀jáde àbí òye ikùn ọ̀jáde ìtọ́ òsì kún tó ọba ti lè gbé sẹ́ni tó bá pẹ́ mm, ta ló tún fẹ́ gbà tí ó mu pé ibi tó ti fi tọ́pò àbí òye wa ní ta ló tún fẹ́ àbí wàá máa mú rú ẹ̀ bàbá rẹ̀ fa kì í ṣe mọ́mì o kì í sì ṣe ìyàwó rẹ̀ kì í sọkọ rẹ̀ kankan ọkàn gbé so ibi ẹnu mi náà ni kò gbẹnu sí kékeré ṣé ìwọ gbẹnu sí àkọ́fọ́ mu ni máa tán. tó eléyìí àkọ́kọ́ nǹkan ọmọ bàbá nǹkan yẹn jẹ́ fẹ́ lómi tí ọbẹ̀ mú pure water àkàrà wọn fún mi wá sẹ́ǹkẹ́ pure water nísìnyí sáàmbá mu tó ṣe ṣe ká já kún bẹ̀ ọ̀ràn ló mú lọ́wọ́ ọ̀dá sínú kọ́ọ̀pù àtẹ̀mọ́kádì ti ń tọ́ka sí ntúwà open so ìtọ́ka sí ntọ́wà open kò túmọ̀ sí pé ntúwà open náà kọ́ ọmọ mú lọ kọ́ ọmọ mí kọ́ ọmọ mú lọ kọ́ ọmọ mi àmì kọ́ mú oúnjẹ burúkú ni ọ̀nà nínú àwọn sábàbí tó tún wà mẹ́ kíyàn ọmọ mú nǹkan kọ́ má dùn ó ní ẹ́ abolo oúnjẹ kú àmì pé ọmọ oúnjẹ lèyàn ẹ̀rí kí tó bá sì ti ń hàn lára èèyàn pé bẹ́ẹ̀ lèyàn rí àwọn èèyàn ò ní fẹ́ràn yẹn wọn ò ní fẹ́ràn yẹn ọkàn mú ọ̀rá pure water ó sì dá dúró hàn bó ṣe mú sálọ sọ̀rọ̀ ànú sẹ́wọ̀n pé lẹ́yìn àmì pé kínú dáa ilà ṣe eléyìí jẹ́ báwọn gbogbo ní téèyàn ó sì tí ó máa wá ṣàpèjúwe èèyàn níwájú àwọn èèyàn pọ́ mú oúnjẹ lèèyàn ṣẹ̀rí ọ̀fẹ́ ká ṣe ìdí nu tó fi wá ní súnà nàbì sallallahu alaihi wasallam náà bí fi kọ̀ fún wa an-najma' bayna al-luqmatayn ká máa gbókèlè méjì sẹ́nu àti táì ànábì kọ̀ fún wa hmm. kódà kó ti dẹ̀bí nù lọ fẹ́ fi sẹ́nu sẹ́nu kí n gbà mí tó máa gbé kalẹ̀ kí kálukọ́ máa mú ẹlòmíì ọkàn mọ́ ọmọ kú ọ́ ọ̀dà síbi ọ̀dà síbi nígbà tí gbogbo ẹnu bá kún yóò tún náwó sí mi ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan torí pé tó o bá ti bẹ́ẹ̀ yóò máa ṣàfihàn rẹ pé eléyìí lẹ́kọ̀ọ́ eléyìí sọmúnjẹ eléyìí sẹni tí ò lérò jó ń jẹ lọ ṣùgbọ́n nígbà tí èèyàn bá ti jẹ́ pé èèyàn róúnjẹ ọpọlọ dànù so irú àwọn eléyẹn wọn ò ní í ṣe gbàmọ́ náà torí délé anabi sallallahu alaihi wasallam wọn kọ̀ fún wa láti máa mí sínú abọ́ oúnjẹ. tọ́ hadithi yẹ́ rí pé kọ́ pọ́ ń bẹ̀ o nínú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ náà ni jẹ́nìkì bá sọ fún ọ pé máa mú mi ní mímu súnà ẹ̀rí pé hadithi ti sàlàyé mímu súnà fún wa nìyí. omi wà nù kọ́ tó bá ti mú gẹ̀ẹ́ kan wà kalẹ̀ ìyẹn ni pé lọ́nà tó fi ní mí sómi o wọn náà sì mọra rẹ ju ẹlòmíì lọ bọba ti dá ó gbé kalẹ̀ wàá mí wàá tún gbé wàá tún mú wàá tún mí ní ọba gbé kalẹ̀ tó wàá kẹrẹ bó ṣe máa mú tí ẹ bá ti mú mi bẹ́ẹ̀ ó súnmọ́ kó mi ọmọ pààyàn lórí yàtọ̀ sẹ́ni tí ọ̀yọ́ abọ́ lẹ́nu ó súnmọ́ pé kọ́ pa lórí ó súnmọ́ kó sera rẹ̀ léṣe náà bá kó mi lómú ló kú tí èsì fún wọn da nǹkan bẹ́ẹ̀. ẹ̀yin náà wádìí pé bóòlù náà ṣe mú ẹ̀jẹ̀ awádìí bó ṣe mú kẹyẹ káwọn èèyàn olófo ara rẹ̀ síra rẹ nítorí pé kò gbómi kalẹ̀ lọ́nà tí ó fi rí mú mi ní sáńdà sọ́ọ̀ni pé mú ó sì tún wa ẹ̀sìn alápọ̀nlé ni o bàbá pàdé ara wa àá bára wa lọ́ọ̀nì ọwọ́ ọ̀tún náà fi bára wa lọ́wọ́ tó bá yẹ kọ́wọ́ yẹn ló fi máa ọwọ́ yẹn ló fi máa di abẹ́rẹ́ mú gbàtọ́ máa ń tọ̀ á kọ̀pọ̀n létò pé ṣíṣe lànà tó dáa torí délé ọwọ́ ọ̀tún rẹ̀ ọwọ́ ọ̀tún rẹ̀ mẹ́jọ jẹ́ pé ló fi máa gba abẹ́rẹ́ mú máa fi gbádì rẹ̀ mú gbàtọ́ máa ń tọ̀ mẹ́sìjọ́ jẹ́ pọ́wọ́ ọ̀tún rẹ̀ ló fi mú òkúta àbákísà àbí pépà tó fẹ́ fi nùdí lọ́wọ́ nígbà tó bá fẹ́ nùdí ọwọ́ òsì rẹ̀ ni kò máa fi ṣe léyìn torí di eléyìí báyìí eléyìí náà tún bẹ nínú al-adab an-nabawi ó wá wá nínú àdìsí mi àdìsí jẹ́ ti Salman al-Farisi allahu anhu qal laqad nahana rasulullah sallallahu alayhi wa alihi wa sallam an nastaqbila al-qiblata bi gha'it aw bawlin aw أو أن نستنجي بأقل من ثلاثة أحجار أو نستنجي برجيع أو عظم رواه مسلم سلمان الفارسي أبو عبد الله ونلقى بعد سيوا ومن كن سلمان الخير سلمان الخير مولى رسول الله صلى الله عليه وآله وسلم حتى ilẹ̀ fárísà ó ń wá ẹ̀sìn òdodo ká ó kà nípa tírà àwọn Yahudi àti Nasara débi kó gbẹ̀sìn wọn nígbà tí ń gbó òdodo ká kọ́nà ọ̀bọ tó darí rẹ̀ lọ sí Madina anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi fẹ́ràn rẹ̀ débi kó anabi fi sọ pé Salmanu minna ahlil bayt ara wa ni Salman àwọn ará ilé anabi sallallahu alaihi wa sallam Salman kò sí ní tí ọkà kún bí islam yàtọ̀ sí wọ tó ti fẹ́ yàmẹ̀yà ní dọ́ọ̀lá mu kò sí ní tí salmanu kà kún bí islam yàtọ̀ sí wọ tó ṣe pé kó ń lu ọmọ lù ni ti fọ́ lórí salmanu farisi islam ńlọjà lọ́dọ̀ tiẹ̀ ọwọ́ tí madina ń wá ìsìn òdodo ó ti dàgbàdàgbà kó tó wá sí madina torí pé ń bẹ nínú muhammadi nínú àwọn tó lòun bá fún lẹ́mìí gúngùn. débi pé àwọn míì sọ pé ó two hundred years lọ ó ti dàgbàdàgbà kó tó wá Mẹdínà ìnsàgbàrú lànàbì sallallahu alaihi wasallam dé Mẹdínà fáwọn èèyàn lànàbì dé Mẹdínà sallallahu alaihi Medina ó ti wá kà á nínú tíra àwọn tó síwájú yìí àwọn àròyìn ya wa Muhammad sallallahu alaihi wasallam ìjọ tí ànábì wọ Mẹdínà ó rí tí gbogbo yẹn sá ń tú yáyá tó ń tú yáyá lọ pàdé rẹ̀. nísì ń bá ọ̀gá rẹ̀ ṣiṣẹ́ lórí igi dẹ̀bínú ọ̀sọ̀kalẹ̀ ó kó dẹ̀bínú wá bá nàbí sallallahu alaihi wasallam ó fún nàbí sallallahu alaihi ó ní sàdákà ní sàrà ní ànábì gbà á sì pín fáwọn èèyàn tó wà ń bẹ̀ tó bá fẹ́ jẹ wọn ò mú jẹ ó bó lẹ́yìn máa pè náà nítorí ẹ̀ máa sọ lágbá àti òjò ìdíjúmọ̀ àdàyà àdìyà hẹdíyà hẹdíyà ìyẹn ni pé ẹ̀bùn ni anábìyà sallallahu alaihi wasallam wọn náwó sí wọn jẹ́ńbẹ́ oní tù tún yẹ ọtún padà wá ẹ̀yìn experimental work nìyẹn. kìí ṣe pé kákan máa tara wa jẹ ká máa kàwé ká máa kà kàkà kákan máa tara wa jẹ ká máa fagbárí pé ọkọ rẹ kọkọ rẹ ò ní tù nígbà tí wọn tún wá padà wá ń jọ mi ìwà ń yípo ànábì sọlá ànábì bá ànábì bá ní wá ń bì àwọn ti máa ń tọ̀ ń wá ànábì wá tú bọ́tìnì ẹ̀wọ̀n wá sí báyìí wọ́n ní kó wò ọwọ́ á rí khataman nubuwah dé díẹ̀ yẹn ànábì sọlá àti nàmà níbi egun ẹ̀yìn báyìí. ó ní Ashadu ashhadu an illallah wa annaka rasulullah O ti gba islam torí kó ti kà á nínú ìwé àwọn tó síwájú yẹn tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ìròyìn anabi muhammed sallallahu alayhi wa sallam bí anabi gbẹ̀yìn ìgbà kì í jẹ sàrà a máa máa jẹ ẹ̀dùn a máa gbẹ̀dùn a sì máa jẹ lẹ́yìn náà òun tẹ jíjà nàbì ń bẹ ní dédé bí egun ẹ̀yìn rẹ̀ níbi tí egun ẹ̀yìn ti pàdé pẹ̀lú èjìká méjèèjì. ìní ń fọgbọ́n yípo ní ní ṣebí ìgbà tó ń wó rí nǹkan kan ànábì ti máa ń dín wá ànábì wa túbọ̀ sí wọn wọn fi hàn kó sì gbẹ̀sì Islam. Salman al-Farisi radiyallahu anhu olóògbé àdìsí wa fún wa. wọ́n ṣe fáàrí jọ kan alárúbáwá tẹ̀wọ̀n kan alárúbáwá tiwọn láyé jàhílíyà bàbá mi tá n bàbá tiẹ̀ kẹ́kẹ́ni kẹ́rù ìtàwọn yorùbá mi náà ń bá ká àwọn olórí dúdú jọmọ ní tá n bàbá tiẹ̀ sáàni òní bàbá ta ló dábọ́ láti sánmà kò sí bàbá kò sì ju bàbá àdánwò lọ́lọ́run kẹ̀sí fún àwọn bàbá bàbá pé kẹ́nìkan ga kẹ́nìkan fúru àdánwò ni àbí ètò àdánwò tó àwọn bàbá náà ni bàbá ń jẹ́ tó ń torí de léyìí wọ́n á ṣe fáàrí òun kẹ́sù ìlú bàbá ńlá táwọn ọ̀rọ̀ kìíní kan tẹ̀mí mú oníkẹ́ni ìwọ ń kọ́ tani bàbá tiẹ̀ wọ́n bí Salman òní abil islamu la abali siwahu idha sakharu bi qaisin aw tamimi islamu ni bàbá tẹ̀mí mi ò ní bàbá mi lẹ́yìn rẹ̀ nígbà tẹ́ máa ń ṣe fáàrí pẹ̀lú qais àbí tẹ̀mí àwọn kèfèrí lásán islamu ni dání ni bàbá tẹ̀mí mi ní bàbá mi lẹ́yìn rẹ̀ ara wọn wọ̀ wò ni ìrẹ́ yìí ti wá ẹ̀sẹ̀ nìkan náà máa ń kúnnu tó lóun bàbá òun ní kíní kan bàbá olódùdú à kíní kan ọ̀sán pé bàbá tèmi ní kíní al-Islam káwárí gbogbo ohun tó bá pè bàbá rẹ̀ yóò kúrú lẹ́gbẹ̀ẹ́ Islam àbí òní kúrú tó ọjọ́ bó ṣe jẹ́ Salman yẹn radiyallahu anhu Umar radiyallahu anhu ọ̀nyẹ Salman ní gọ́fúnọ̀ lórí al-Madain àwọn ilẹ̀ ọ̀yàn ní gọ́vnà lórí ẹ̀. Salman yìí ọgbà àdìsí wa ó ní nahana rasulillahi sallallahu alayhi wa sallam an nastaqbila alqiblata bi gha'itin aw bawl òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá ti kọ̀ fún wa o láti máa dojúkọ alqibla pẹ̀lú ìgbẹ́ tàbí tọ̀ ìgbà tá a bá yàgbẹ́ àgbọ́dọ̀ yàgbẹ́ ká kọjú sí alqibla ìgbà tá a bá tọ̀ a gbọ́dọ̀ tọ̀ nígbà tá a kọjú sí alqibla àwọn nàtẹ́ńjì abilẹ́mì wọ́n sì kọ̀ fún wa láti máa fọwọ́ ọ̀tún tábà wọ́n kọ̀ fún wa láti máa fọwọ́ ọ̀tún tábà àwọn nàtẹ́ńjì abi aqalla min thalathati ahjar wọ́n sì tún kọ̀ fún wa láti máa fi ntó kéré sókúta mẹ́ta nùdí àwọn nàtẹ́ńjì abi raji'in wọ́n awọ admin wọ́n sì kọ̀ fún wa láti máa fi egun nùdí egun ẹran wọ́n kọ̀ fún wa láti fi nùdí rawahu Muslim ẹ̀kọ́ tó wà ń bẹ pọ̀. alákọ̀ọ́kọ́ pànàbí sallallahu alaihi wa sallam wọ́n kọ̀ fún wa láti máa dojúkọ alqibla pẹ̀lú ìgbẹ́ tàbí tọ̀. akramakumullah ẹ̀yin ti mọ̀ ike min shurutu sihhati ssalah istiqbalu alqibla ń bẹ nínú májẹ̀mú tí máa jẹ́ kí irun lálàáfíà ká dojúkọ àlùkíbìlà tọ́wọ́ atọ́ pàlùkíbìlà tá a gbọ́dọ̀ dojúkọ táàbà kírun náà ní ká tún kọjú sí táàbà yàgbẹ́ kọ́ wa jẹ́ kíbìlà gbẹ́ àti kíbìlà àrùn sọ́tọ̀ kọ̀tọ̀ sọmọkí náà pọ́nlé tó lọ́wọ́ bá ṣe fún Káàbà ó ní pé gbogbo òun tá a bá fẹ́ kí ká kọjú síbò ká kọjú sí Káàbà kọ̀ wá yẹ ká pé Káàbà yẹn iná làwọn àmọ́ kọjú sí tá a bá fẹ́ yàgbẹ́. kò tọ́ kápẹ́ káàbà yìí láàmú kọjú sí nígbà tá a bá fẹ́ tọ̀ eléyìí ń bẹ nínú báàbù tashrif lil káàbà sísè àpọ́nlé káàbà kò tọ́ ká kọjú sí nígbà tá a bá yàgbẹ́ àbí nígbà tí a bá fẹ́ tọ̀ wa padà sí ọ̀rọ̀ wa. ṣé wọ́n kọ̀ fún wa ó túmọ̀ sí pé haramu ní tá a bá ṣe àbí mọ̀kúrò ni tá a bá ṣe. torí pé ọ̀rọ̀ ni onínúurú ìyìn tànàbì sọ kì í lónìí ànàhákún mọ̀ ń kọ̀ fún yín nàháìtùkún mọ̀ kọ̀ fún yín òhun tó gbọ́ yín nu wí fún wa nù nàhánà ànàbì wọ́n ní tíṣà ba sọ pé nàhánà rasulullah sallallahu alayhi wa sallam á takùn bí ìgbà tó ṣe pé ànábì sọ yìí pé inni anhaakum èmi ń kọ̀ fún yín le e so mi li'anna mi sahaba min a'lami an-nas bil-lughati al-arabiyyah wa min afhamihim bil-qawa'id ash-shar'iyyah àwọn ń bẹnu ẹni tó ń mìdí lágbára jù wọ́n sì ń bẹnu ẹni tó gbàgbọ́ yìí òfin torí torí ẹ̀ sáájú òní sì sọ kó jẹ́ pé kìí ṣe pé wọ́n kọ́ fún wọn kó wá ní wọ́n kọ́ fún wa torí àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì láti ti mọ̀ yín pé anáhìyọ lọ́tọ́ yà sọ̀rọ̀ ìdáhàrí ẹ gbọ́dọ̀ ṣe kìí ṣe nítorí pé fi ẹ gbọ́dọ̀ ṣe nítorí kíníkà kíníkà kò sí mbẹ̀ torí ẹ gbọ́dọ̀ ṣe ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá ti ń kọ́ haram ǹjẹ́ wọ́n fi wá lè rí pé kí ni ìdájọ́ ká dojú kọ àlùkébìlà nígbà tá a bá fẹ́ tọ̀ àbí gbà tá a bá fẹ́ yàgbẹ́ kí ni ìdájọ́ rẹ̀ haram based on what is here. má kọjú sí i tó túmọ̀ sí pé a lè kọ pàkọ́ sí i àdéhùn mi sọ pé àtúbọ̀dọ̀ kọ pàkọ́ sí i. لا تستقبلوا القبلة ببول ولا غائط ولا تستدبروها bẹ́ẹ̀ ló sì wá nù àdéhùn mi ti agbọ́ ọtí kíkọjú sí pé kíkan lábùkù ni kíkọ̀yìn sí ńgbà tá a bá ń yàgbẹ́ ńkọ́ òun náà kíkan lábùkù ni kọ̀ọ̀kọ̀yìn sí kan mọ́ wá yàgbẹ́ kíkan lábùkù torí di eléyìí ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ náà wá ni ike ká kọjú sáà kíbla ńgbà tá a máa ń yọ ẹ̀gbẹ́ àbí gbà tá a máa ń sọ haram ni ìyapa láàrin àwọn olùmọ̀ ọ̀nbẹ nínú àwọn olùmọ̀ ẹni tó sọ yìí pé Haram ní ká kọjú sí haramu ní ká kọ̀yìn sí kò bá jẹ́ nínú pápá kò bá sì jẹ́ nínú ilé nígbà tá a bá fẹ́ yàgbẹ́ àbí nígbà tá a bá fẹ́ tọ̀. àwọn olùmọ̀mí ti sọ pé ẹ̀tọ́ ni tó bá wù wá ká kọjú sí tó bá wù ká kọ̀yìn sí kò bá jẹ́ nínú pápá kò bá jẹ́ nínú ilé. àwọn míì ti sọ yìí pé kò tọ́ rárá ká kọjú sí àbí ká kọ̀yìn sí nígbà tá a bá fẹ́ ṣe gbọ̀nsẹ̀ nínú pápá yàtọ̀ sígbà tá a bá fẹ́ ṣe nínú ilé. eléyìí lọ̀rọ̀ àwọn fuqaha yẹ́bi imam malik imam Al-Shafi, imam ahmed imam abu hanifa ìyàtọ̀ láàrin pápá àti inú ilé ó sì ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn tó sọ pé ká má kọjú sí ni ọ̀tọ̀ àmọ́ kò burú ká kọ̀yìn sí i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rọ̀ tó wá ṣùgbọ́n ìtọ́kànbalẹ̀ sí ni pé tó bá ṣe é ṣe náà nínú ilé wa kọjá yìí pé àkọjú sí a sì kọ̀yìn sí ńlọ́dájú àmọ́ tá a bá lè sọ́ra fún kíkọjú sí àti kíkọ̀yìn sí lóde gbàǹsàtà tó wá ń ṣẹlẹ̀ pé àkọjú sí àbá kọ̀yìn sínú ilé wa kò burú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àlùfọ́kọ̀ ha pẹ́nu lé wa tẹ́bá kọjú sí alùkébílà àbá akọyìn sí kò burú lófin ìgbà tó gírí ti yí wa po àwọn àánú tọ́ilẹ̀ ògiri ti yí wa po kò burú àwọn tó yà ti gbà sáta ni ó burú o ó burú ibẹ̀ yẹn ìbò la kibla wa ọ pàtàkì ní tàbí ọ pàtàkì gẹ́gẹ́ bá a fẹ́ kírun lásán ní mú ní wà kibla a fẹ́ yàgbẹ́ nísìnyí ó tún mú ní mọ̀ bí tá kibla wa kibla finder ẹ lọ kámpìn ẹ ti wá kíbla fún un ìyẹn tó wá rìn dènà kó n fẹ́ yàgbẹ́ ṣé kíbla fáyidà sàǹfààní àbí ọ̀sàǹfààní bẹ́ẹ̀ ọ̀sàǹfààní náà sódà tó òfin ní kọjú sí àkíbla àbí kọ̀yìn sígbà tó bá fẹ́ yàgbẹ́. sọ eléyìí túmọ̀ sí pé ó yẹ káwọn mùsùlùmí kún ó ní wàsílà tí ó máa mú wọn máa àkíbla níbikíbi tí wọ́n bá wà torí kì í ti pa fẹ́ kírun lásán ní mú ní wá ibo làkíbla wà ẹ máa sọ pé alkebla onítọ́gbà lérò pẹ̀lú rẹ̀ ní kíni alkaaba onítọ́gbà lérò pẹ̀lú rẹ̀ ní alkaaba gẹ́gẹ́ bó ti wá náà àdé sí mi fáwọn ẹbí sọlá àṣẹlá ń kọ fún wa láti kọjú sí kaaba nígbà tá a bá fẹ́ yàgbẹ́ àbí gbà tá a bá fẹ́ tọ̀ wọ́n ti láàtún gbọ́dọ̀ kọyìn sí torí alkebla almuradu biha alkaaba. bìkọ́ ìsìn ọ̀bọ̀wòl akọ́nkùnmọ̀lá sẹ́yìn mọ̀ nǹkan mìíràn títún máa jáde lára èèyàn tó wọ́ọ̀sì ní òórùn àtẹ̀gbin jùgbé àti tọ̀lọ̀. sọ́wọ́ kò sí torí rẹ̀ làwọn olùmọ̀wá sí ń pe méjèèjì ní anajasatu almughalladha anajasatu almughalladha ńlẹ̀gbin tó nípa jù tó burú jù tí ń jáde lára èèyàn kò síbi ìgbẹ́ kò síbi ìtọ̀ torí pé ẹ rí i pé tí èèyàn bá rí àgbẹ̀ngbà mi èèyàn sì fẹ́ẹ́ sákùnbí ara rẹ̀ ìjọ mọ̀ ẹ̀ mọ ìgbẹ́tẹ́sì yàgbà mi kí ìdí kéékèèké ọmọ hàn bẹ̀lẹ̀.